alhamdulilayi wa kafa fuma salatu wa salamu ala rasulillah adúpẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba tí ó ṣe síyàmù tó ní ìrọ̀rùn fún ẹnìkọ̀ọ̀kan wa òní tí a mọ̀ sí ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n nínú oṣù ramadan ti ọdún tí a wà yìí a rí i pé ọmọ gbọ́dọ̀ àmọ́ gbọ́dọ̀ jẹ́ ní tí ó kè sára ìwọ ọ̀rẹ́ mi ẹ̀yin bàbá ẹ̀yin màmá ẹ̀yin ọ̀rẹ́ nulẹ̀ ẹ jẹ́ á gbìyànjú ká kè sára òní tó jẹ́ ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n tó túmọ̀ sí pé ramadan lọ wẹ́rẹ́wẹ́rẹ́ má wàá jẹ́ ẹni tí ó máa garùn wo àwọn sẹ́ẹ̀bàjẹ́ ilé tó ti ṣe sẹ́yìn tó tún wá máa garùn wo ní ọ̀wọ́ wọn ba ọjọ́ tó sẹ́kù ìpè tó kíní tó fẹ́ lọ tán kó tó padà bẹ̀ má jẹ́ ẹni tí ó padà di rẹ̀ mọ́ ọlọ́run tó fún ọ láǹfààní láti lè bàjẹ́ ẹni tí ó jìnnà sáwọn kan náà láti bí ọjọ́ mélòó kan sẹ́yìn sóní wàá jẹ́ ẹni tí ó gbìyànjú láti pátìpá pátá jẹ́ kó máa lọ bó ṣe lọ́ntì ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ń mú gbèsè ayé tuntun míì láti ẹ̀yìn rọ̀mọ́dọ́n kó máa bá lọ kó jẹ́ ẹni tí ó mọ bẹ́ẹ̀ ẹni tí ó sàǹfààní jù lọ́la àlìkíyàmọ̀ ó rí i pé ọ̀rọ̀ oyè bí wọ́n ti bá a sọ láti bí ọjọ́ mẹ́rìndínlọ́gbọ̀n sẹ́yìn báyìí lè tó túmọ̀ sí pé kí ni ó yẹ kí gbogbo ẹni tí ó bá yẹ létí lápá kó ti ráǹfààní tiẹ̀ kó ti rí dìmú. ó ètò náà a máa tẹ̀síwájú báyìí láti ẹnu àwọn olùmọ̀ ètò náà ni hudan wa bushro láti ẹnu àwọn olùmọ̀ wa tí wọ́n máa bá wa olùdásílẹ̀ almadina center èdè tí ó wà ní ẹ̀sánú ajé area ògbómọ̀ṣọ́ wọ́n bá wa sọ̀rọ̀ náà kí wọ́n bá lè kẹ́lá kí ó ṣe ní ìrọ̀rùn fún wọn láti lè bá wa sọ rolo yìí bí náà. alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd asalaamu alaykum <clears throat> wa rahmatulahi wa barakatu. <clears throat> Ah, nígbà tí a sọ̀rọ̀ nípa ìsìnkú ní ìdánilẹ́kọ̀ọ́ wa a rí ìbéèrè nípa pé ká fún àwọn ní àpèjúwe díẹ̀ nípa ìṣìpẹ̀ tó jẹ́ tànàbà Muhammad sallallahu alayhi wa sallam torí pé àwọn gbà pànàbí sallallahu alayhi wa sallam yóò ṣìpẹ̀ níjọ́ gbẹ̀ndẹ̀ alqiyam lódodo ni anabi sallallahu alayhi wa sallam yóò ṣìpẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí n ta ti ṣàlàyé síwájú àtànàbì àtẹlómi nínú àwọn ẹni tí ó ṣìpẹ̀ níjọ́ gbẹ̀ndẹ̀ alqiyama ìsìpẹ̀ ò lè wáyé àyàfi pẹ̀lú májẹ̀mú méjì májẹ̀mú alákọ̀ọ́kọ́ òun náà ni idhnullahi lishafi' an yashfa' ìyọ̀ǹda ọlọ́run fẹ́ni tí ó sìpẹ̀ ipe kó sìpẹ̀ ẹlẹ́ẹ̀kejì ridahu 'anil mashfu'i fihi bi an yakuna min ahli at-tawhid lal mushrik náà ni kọ́lọ́run yọ́nú sí ẹni tí wọ́n sìpẹ̀ fún ọlọ́run sì ni yọ́nú sẹ́ni tí wọ́n sì pẹ̀ fún àfikọ́jọ́ kan náà ni tó sí ọlọ́run ọba lọ́kan nínú ìjọsìn yàtọ̀ sọ́sẹ̀ bọ̀ tẹ́lẹ̀ ìbá ti pé ìsìpẹ́ ó wáyé ẹ̀rí ànábì sallallahu alayhi wa sallam yóò ṣìpẹ̀ ìsìpẹ́ rẹ̀ sì poríṣiríṣi ṣùgbọ́n ẹjẹ́ amójú ẹjẹ́ kí a mẹ́nuba mẹ́ta nínú àwọn ìsìpẹ́ rẹ̀ sallallahu alayhi wa sallam eléyìí tó ṣe pé yọ wáyé níjọ́ gbẹ̀ndẹ̀ al-qiyam ìsìpẹ́ òun náà ni kubra ìsìgbà tó tóbi jù eléyìí táwọn Ànábì sallallahu alaihi fún gbogbo wa ati àti mùsùlùmí àtẹni tí ṣe mùsùlùmí ní ibi tọ́lọ̀ wọn bó kó àjọ sí fún wa ní ìgbà tí hílàhí ló ń bẹ fún wa ìdààmú àti wàhálà tí ó dàbò kálukú wa látàrí oríṣiríṣi ìpájú eléyìí látàrí àìkò tí ì ṣe ìdájọ́ láàrin wa oògùn ọbù kálukú oògùn ọbù kálukú ló di wọn bí àìṣedéédé rẹ̀ bá ti ṣe tó ọ ń bẹ nínú wa àwọn tó ṣe pé oògùn ń mú wọn títí dé etí wọn ẹlòmíì á mú wọn á kó wọn níjànú àwọn ẹlòmíì yóò mú wọn títí dé jìkà wọn yóò sì mú àwọn míì dáyà yóò mú àwọn míì dé dòdò àwọn èèyàn wọ̀nyí báyìí àtẹ̀mí àtiwọ́ náà ni a wà máa wọ́ ọ̀nà àbáyọ pé kọ́ lọ́wọ́ bó ṣèṣirò kọ́mọ aná ó tiẹ̀ dára rẹ̀ mà kó kúkú ti lọ bẹ̀rẹ̀ sí ní jìyà rẹ̀ kọ́mọ àlìjẹ́nà náà dára rẹ̀ mà kó nà ọ́ lọ́ máa gbádùn rẹ̀ bàtí wàá kórí ẹrí ẹnu tá a máa sáká láàrin àwọn ànábì ọlọ́run àwọn àránṣẹ́ rẹ̀ pé kí wọ́n dákun kí wọ́n bá ní sí pẹ̀ lọ́dọ̀ á sá lọ sọ́dọ̀ baba ńlá wa anabi adam aleyhi salam pé kọ́ bá wa sì pẹ̀ lọ́dọ̀ ọlọ́ pé kọ́ lọ́wọ́n bó tiẹ̀ sì dájọ́ baba ńlá wa wọ́n yẹ dànù pé àwọn lè ṣe nítorí pé tàwọn tó àwọn lẹ́rù ká má dì míì kù bẹ́ẹ̀ náà ni á sá lọ sọ́dọ̀ anabi nuh aleyhi salam anabi nuh òun náà sọ pé òun lè ṣe é kalọba anabi ibrahim aleyhi salam àtún kó ríẹríẹ ọdọdọ anabi ibrahim anabi ibrahim aleyhi salam onú tó sọ pé òun lè ṣe kátó kó kó mbẹ́wọ̀n kátó kó lọ́ba anabi musa anabi musa aleyhi salam onú tó lọ́wọ́ ò lè ṣe tòun sì ti tóun ká má di mí kù bẹ́ẹ̀ lálọ́ sọ́dọ̀ anabi isa látàrí dídarí tánàbì musa darí wa gbàtàbà tó dọ́dọ̀ anabi isa aleyhi salam anabi isa náà sọ pé tòǹtòǹ lẹ́rù kámádìkù ṣùgbọ́n ká lọ bá anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam nígbà tẹ́mi pẹ̀lú rẹ àti gbogbo èèyàn lápapọ̀ ẹni àkọ́kọ́ tó fi dórí ẹni ìgbẹ̀yìn tá a bá sá dọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam bàbá tí ń kó tá à anabi wa máa ní ana èmi ni wọ́n ṣe ìsìpẹ̀ náà èmi ni wọ́n ṣe ìsìpẹ̀ náà. báyìí ni ọ̀gá wa aṣíwájú ọmọ anabi adam anabi wa muhammad sallallahu alayhi wa sallam ìní ó gbéra pa ìní ó lọ sí abẹ́ àga ọlọ́ọ̀lọ́run ọba ẹlẹ́dàá wa yóò sì wó ṣubú forí kalẹ̀ yóò máa wá fi ẹ̀yìn àti àfọ̀mọ́ yóò máa fi fún ọlọ́run láwọn ẹ̀yìn àti àfọ̀mọ́ dáná tẹ́gbẹ́jọ́ gbé ní àkèyàmọ̀ lọ́wọ́ fi mọ anábì sallallahu alaihi wasallam tọ́lọ́ wọn wà ní kó gbórí sókè kó tọrọ tó fẹ́ tọrọ òun ọlọ́wọ́n bọ́ dáhùn kó sípẹ̀ òun gba ìpẹ́ rẹ̀ mo rò pé tí rí májàmọ́ ń bẹ̀ pípé ìsìpẹ̀ ò lè ṣeéṣe àyàfi kọ́lọ́wọ́n bọ́ yọ̀ǹda fẹ́ni tí ó sípẹ̀ májàmọ́ kejì kọ́ yọnu sẹ́ni tí wọ́n sípẹ̀ fún ọlọ́run yọnu pé kí wọ́n sípẹ̀ fún wa wọ́n sípẹ̀ fún wa anabi ọwọ atọrọ pé kọ́ lọ́wọ́ ṣèdájọ́ ìgbà yìí lọ́wọ́ bó tó wá bẹ̀rẹ̀ sí ṣèdájọ́ fáwọn èèyàn ìsìgbà yóò sí fẹ́ lómi àfànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam tí ó bá yí ọ tún béèrè lọ́dọ̀ àwọn ẹni tó bá wà nítòsí rẹ pé ṣé ni ó ṣe léyìí ni àbánabi sallallahu alayhi wa sallam torí ẹ yóò mú ọmọ yìí pé á òdodo ní Islam kí wọn ló dé tí wọn náà ní darapọ̀ mọ́ àwọn mùsùlùmí tí wọn náà jọ́ kan nínú wọn kí gbogbo owó dìjọ sóríire kọ́lọ́run ti kémi pẹ̀lú rẹ̀ ká sóríire. ìsìnkú ẹlẹ́ẹ̀kejì tó tún jẹ́ tànàbí sallallahu alaihi wasallam oní ànígbé lẹ́yìn ìgbà táwọn ọmọ àlìjẹ́nà tẹ́ bá ti rí kọjá afárá as-sirat eléyìí tá a ti sọ̀rọ̀ nípa rẹ̀ ṣáájú tẹ́ bá ti rí kọjá afárá yìí tí wọ́n ń lọ pé káwọn lọ wà àlìjẹ́nà wọ́n tún bá afárá míì níwájú afárá míì tí wọ́n bá níwájú yìí báyìí òun náà la mọ̀ sí afárá ìgbẹ̀san afárá ìgbẹ̀san yìí lọ́lọ́run ti gbẹ̀san fún kálukú lọ́dọ̀ ẹnìkejì rẹ̀ nítorí pé ká má bàa jẹ́ pé àwọn àlìjánà ẹnìkan wà ní kùnsínú sẹ́nìkejì kò sí kùnsínú lálìjánà kò sí ìmọ̀ àfojú rénà rẹ̀ ní lálìjánà à ń bọ̀sibọ̀si ipá àmọ́ wá sùn tètè lálìjánà kò sí. nígbà tó bá gbẹ̀san fẹ́ni tí ọ̀yàn jẹ lọ́wọ́ ọ̀wọ́ tó ọ̀yàn jẹ tán àwọn ọmọ àlìjánà ọlọ́run ti fọ̀ wọ́n má báyìí ọwọ akunkun ọwọ alijanna kọlọ ń sèmi pẹ̀lú rẹ̀ lọkànnù wa anabi sallallahu alayhi wa sallam òní ọwọ àlọ tún bá wa sí pẹ lọ́dọ̀ Ọlọ́run wípé kó dákun kó jẹ́ ká wọ alijanna kó dákun kó jẹ́ ká wọ alijanna ẹnìkan lòun ò nídìí rẹ̀ ń tò nídìí sí pẹ àwọn ah, àríwọ sí wọlé ibi ẹnu kó fagidi wọlé ni ẹnu kó fagidi wọlé ni kó ọmọ bá àwọn màláíkà wọ jàkadì kó fi wọlé òròpọ̀rọ̀ àlùkìyàmá dàbí ọ̀rọ̀ ilé ayé ni ànábì ni ó sì pẹ̀ táwọn ọmọ àlùjànnà fi wà àlùjànnà tún lọ wádìí lọ wádìí wípé ṣé ẹlòmíì tó jẹ́ pé ìwọ gbàgbọ́ sẹ́lòmíì ni tí wọ́n ń tẹ̀lé yẹn sẹ́lòmíì ni tó ń ṣàìsùn torí tiẹ̀ yẹn ó ní ó sì pẹ̀ tá a fi wà àlùjànnà ó yẹ kó o máa ṣèwádìí bíkọ́sì ìwádìí máa ń jẹ́ kéèyàn máa ń téèyàn mọ̀ ìwádìí máa ń jẹ́ kéèyàn máa ń téèyàn mọ̀ ìsìnkú ẹlẹ́kẹta eléyìí jẹ́ tà ànábì wa ó tún jẹ́ tà àwọn míì nínú àwọn ànábì ọlọ ó tún jẹ́ àwọn míì nínú àwọn olódodo ó tún jẹ́ àwọn míì nínú àwọn àtàwọn ẹni rẹ̀ òun ni pé àwọn èèyàn tó sẹ́ pé wọ́n lẹ́tọ̀ọ́ sáti wọná wọ́n lẹ́tọ̀ọ́ láti wọná ànábì ọwọ́ àsìpẹ̀ fún wọn yẹ báwọn ànábì mí náà ṣe fún wọn fúnru wọn. àwọn ẹni rí àwọn náà tún sí pẹ̀fúrú wọn pé kọ́ náà má jẹ́ kó wọn kó fi wọn sálẹ̀ jẹ̀nà kọ́ má jẹ́ wọn kó fi wọn sálẹ̀ jẹ̀nà ilé ìjẹta anabi wa ó tún jẹ́ ti àwọn míì nínú àwọn ọlọ gbogbo ẹ gbogbo ẹ á rí i pé kí ìsìnkú ẹ ó lè bá àwúlò fún yàn èyí ó ti kọ́kọ́ fọwọ́ ara rẹ̀ tún ọ̀rọ̀ ara rẹ̀ sí èyí ó jẹ́ mùsùlùmí yóò sì máa tẹ̀lé yóò sì jìnnà sí gbogbo àìdá pẹ̀lú báyìí èèyàn lè lẹ́tọ̀ọ́ sí ọ̀kan nínú àwọn àsìpẹ́ yìí àtàwọn míì tá a dárúkọ ọlọ́run kò sí wa lọ́mọ nga nínú nǹkan tó tún yẹ ká mọ̀ nípa òun náà ni ọ̀rọ̀ nípa àlìjánà àtìná tó bá di lọ́la ilé méjì péré ní ọ̀wà kò pé mẹ́ta rárá ilé méjì yìí àwọn náà ní ilé méjì ò ní pòórá láéláé ìyẹn àlìjánà àtiná ìyẹn àlìjánà àtiná àlìjánà òun náà ní ilé tọ́lọ́ ń pèsè kalẹ̀ dáwọn ẹni tí ń pààyà rẹ̀ ta lẹni tí ń pààyà ọlọ́run òun náà lẹni tí ń tẹ̀ láṣẹ ọlọ́run tí sì ń jìnà sí ń tọ́lọ̀ ọ̀fẹ́ àwọn là ń pè lólùpààyà ọlọ́run iná ẹ̀wẹ̀ ọlọ́mọ sí wa lọ́mọ abẹ onílé tọ́lọ́ ń pèsè kalẹ̀ di àwọn ẹni tó takò tiẹ̀ àwọn ẹni tó kọ̀ láti sìn àwọn ẹni tó ṣe pé wọ́n tàpá sí òfin ọlọ́run nǹkan míì tó yàtọ̀ sọ́lọ̀ làwọn ń sìn àwọn ọlọ́run pèsè náà lẹ́dí ọlọ́run dákun má jẹ́ ó tọ́ sí wa ọlọ́run ní innal abrara lafi na'im wa innal fujjara lafi jahim ọlọ́run ní dájúdájú àwọn olùṣe rere o àwọn olùṣe dáadáa o dájúdájú inú ìdẹ̀ra làwọn ọmọ abẹ́ẹ̀ àti pé dájúdájú àwọn ọ̀daràn inú náà làwọn wà ọlọ́run mọ́jà wọ̀ mọ́ná wọ́n sì wà lọ́ mọ́ná tó bá béèrè pé ṣé àlìjáná yẹn só sì ti wà àbí ò tíì sí iná ńkọ́ só náà ń bẹ àbí ò sí méjèèjì ń bẹ ti dá ó sì ti dá iná lọ́wọ́lọ́wọ́ gẹ́gẹ́ bọ́lá ọ̀sẹ̀ sọ nípa àlùjánnà ó ní u'iddat lil muttaqin apèsè rẹ̀ ẹlẹ́dì àwọn olùpáyọ̀ ọlọ́ni ọlọ́sẹ̀ sọ nípa aná ó ní u'iddat lil kafirin ó ń pèsè rẹ̀ ẹlẹ́dì àwọn kẹfìrín ni tẹ́ máa sọ pé wọ́n pèsè nǹkan lẹ̀ ó túmọ̀ sí pé wọ́n ti wọ́n ti ṣe wọ́n ti ṣe ó ti kọjá kì í ṣe pé á ṣẹ̀ṣẹ̀ ṣe tó bẹ́ẹ̀ ni àlùjánnà àti iná wọ́n ń àwọn àyà yìí tọ́ka sí pé àlìjáná ń bẹ ní ìsìn iná sì ń bẹ ní ìsìn eléyìí ni gbàgbọ́ àwọn ahlu sunnati wal jamaa ọ̀n bẹ nínú nǹkan tó ṣe pé iyèméjì ò sí nípa rẹ̀ iyèméjì kò sí nípa rẹ̀ al-imamu abu ja'far níbi tí wọ́n ti ń ṣe àlàyé àwọn ṣàlàyé nínú tírà wọn. عقيدة الطحاوية ابن أبي العز الحنفي níbi táwọn ti ń ṣe àlàyé tírà yìí àwọn sọ fún wa pé nínú àwọn nǹkan tó yẹ ká mà ó náà ní pé ọlọ́wọ́n bá wa tó ga kìí kọ̀ láti sàyàn lẹ́sàn-án rí àyàfi téèyàn bá kọ̀ láti ṣiṣẹ́ rí àìṣiṣẹ́ rí làìrẹ́sàn-án rí ó túmọ̀ sí pé gbogbo ẹni tó bá ti ṣiṣẹ́ eré ńkọ́ yóò rí ẹ̀san rẹ̀ wọ ọ̀rẹ́ mi ṣiṣẹ́ eré ni wọ́n ń ṣe tí mú ní rẹ̀san rẹ̀ àbí ṣe ẹbú ló ń ṣe tí mú ní rẹ̀san bú gbéra rẹ̀ léèrè àfààní torí kọ́ lọ́n sọ pé wa man ya'mal mina s-salihati wa huwa mu'min fala yakhafu dhulman wala gbogbo ẹni tí wọ́n ń ṣe àwọn ṣe olóore tó sì wàá jẹ́ olùgbàgbọ́ òdodo èyí túmọ̀ sí pé ṣíṣiṣẹ́ rí láì jẹ́ múmìnì kò nítumọ̀ jíjẹ́ múmìnì láì ṣiṣẹ́ rí kò gbéyàn débi kàkà ẹni tó bá ń ṣe àwọn sí olóore tó sì jẹ́ni tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ lódodo kò ní bẹ̀rù àbòsí kán kò sì ní bẹ̀rù pa ìdá kan sí òun májẹ̀múnu ẹni tó bá ń ṣiṣẹ́ olóore yóò rẹ̀sùn olóore wọ́n ní bẹ́ẹ̀ náà ni Ọlọ́run ọba kì í fìyà jẹ nìkankan àyàfi kó jẹ́ pé òun náà ló ṣiṣẹ́ àti ríyà torí pé Ọlọ́run bá ń sọ yìí pé wa ma asabakum min musibatin fabima kasabat aydikum wa ya'fu an kathir nǹkan kan ò sì sẹ́yìn ládàáwò àyàfi fún sábàbí ń tẹ́ fọwọ́ ara yín fà àfọwọ́fà yín bẹ́ẹ̀ sì ni ọlọ́run ṣàmójú kúrò fún yín lórí ètò pọ̀ tó dájú gbogbo àwọn ìdájẹ́nsẹ̀ lọ́lọ́wọ́ máa fi ọlọ́wọ́n ọba lọ́ba tí í fúnni òun náà lọ́ba tí sì kọ̀ láti fúnni ẹnìkan òṣìṣẹ́ tó lè dínà nǹkan tó lọ́n kọ́ pé òun fún yàn tó lè dínà rẹ̀ máyà ẹnìkan tó sì lè fún yàn ní tọ́lọ́wọ́n ọba kọ̀ láti fún yàn kò sí eléyìí jẹ́ ọ̀rọ̀ tí a rí gbà látọ̀dọ̀ eh, ibn abil izz hanafi nínú àlàyé tí wọ́n ṣe nípa al-aqidatu at torí ẹ̀ ká rí jamaa oníjàrá àlìjáná wọ̀ iṣẹ́ rẹ̀ yìí gbọ́dọ̀ wá pẹ̀lú islam iṣẹ́ rẹ̀ yìí gbọ́dọ̀ pẹ̀lú al-iman nítorí gbogbo iṣẹ́ rẹ̀ tó bá ṣe láìsí islam àṣedànù náà ni bẹ́ẹ̀ ni gbogbo islam tó ń ṣe láìsí iṣẹ́ rẹ̀ kò nítumọ̀ rárá ẹ wá rí àwọn iṣẹ́ bú àwọn iṣẹ́ àìdá àwọn ló máa ń ṣe sábàbí àti wọná kọ́lọ́n dákun ṣe wá lọ́ọ́ máa ná ọlọ́run dákun ṣe wá máa ṣe wá lọ́ọ́ máa ìwọlọba t'i tí gbàdúrà tí gbà ìwọ tí ranni lọwọ tí ìjà ní kulẹ̀ jẹ́mọ́ tẹ́ bá béèrè pé níbo la àlìjáná wà gà níbo wà àlìjáná òun bẹ lókèlókè òun bẹ lókèlókè iná nkọ, òun bẹ nísàlẹ̀ nísàlẹ̀ sọ ni dájúdájú ìwé iṣẹ́ àwọn olùṣe rere òkèlókè ló ń wà tọ ọlọ́wọ́ bá sọ pé inna kitabal fujjari lafi sijjin ìwé iṣẹ́ àwọn ọ̀daràn nínú ìsàlẹ̀ sàlẹ̀ sàlẹ̀ sàlẹ̀ sàlẹ̀ ló ń wà àlìjáná ń bẹ lókèlókè iná sì ń bẹ ní sàlẹ̀ bẹ́ẹ̀ ni ntọ́ yẹ ìgbádùn náà ni kọ́ wà lókè kẹ́ni tí ń gbádùn ọ wà lókè èyí tó sì yẹ̀yà òun náà ni kẹ́ni tí ń jìyà kọ́ wà wọn á ní wọn fẹ́ fìyàn sílé yà wọn á ní ẹlẹ́fẹ́tọ̀ ó tún gbé lọ sókè wa ni ó tún wà ní sì ń jẹ inú ìsàlẹ̀sàlẹ̀ ilẹ̀ kó wọn wà ìsàlẹ̀sàlẹ̀ ilẹ̀ kó wọn wà ẹni tí ń gbádùn wà lókè ẹni tí ń gbádùn wà lókè ìgbà tí wọn náà ọkọlé ọkọ ni upstair ìwọ wá ní ìwọ bàbá onílé o ìsàlẹ̀ lọ́fẹ́ máa gbé káwọn ẹni tí háyà lé káwọn máa gbókè ó rí i kò ní pẹ́ kò ní jìnnà tí wọ́n náà fi máa ìdá tó wà nù gbígbélẹ̀ tó gbogbo táwọn bá ń lè máa ṣe déédéé àtàrí ńgbà mí sì lè da omi ata ó ṣe déédéé orí ńgbà mí bákan náà omi ọsẹ lè dà máa eléyìí ò túmọ̀ sí pé tọ́n bá ń gbókè kọ́ máa ha kẹlẹ̀bẹ̀ sí yàn o ò túmọ̀ sí pé kọ́ máa dá mi átálọ́ ẹnìkan o kò sì túmọ̀ sí wípé kọjá wípé gbogbo omi ọṣẹ tiẹ̀ kọ́ á jẹ́ pọ́ máa fi wẹ àwọn èèyàn nísàlẹ̀ ṣùgbọ́n nǹkan tó ṣeé ṣe kó ṣẹlẹ̀ nìyẹn torí ẹ̀ ló ṣe jẹ́ pé àlìjẹ́nà òkè lókè ló wà Ànábì sallallahu alayhi wa sallam ló àjà àlìjánà yìí òun sì ní àga ọlọ́ọ̀lọ́hún ọba wa subhanallah òun làga ọlọ́ọ̀lọ́hún ọba wa ó túmọ̀ sí pé tá a máa ń tọrọ kan ìtọ́ ká máa tọrọ tí ìtọ́ ga bá bọ́ mọ́ wa lọ́wọ́ ó ṣeé ṣe kọ́jọ́ pé ìtọ́ pọ̀ wọlé láàrì yàtọ̀ sẹ́ni tí ń béèrè tó kéré jù tẹ́lẹ̀ ń bá bọ́ mọ́ o jama alijanna ó ṣàlàyé fún wa ó ní ilẹ̀kùn mẹ́jọ làlìjánà ni gẹ́gẹ́ bá ti ṣe sọ níbẹ̀rẹ̀ Ramadan yìí nínú ọlá tí ń bẹ fẹ́ni tó bá ṣe sọ́ọ̀mù Ramadan ó ní pé wọ́n nílẹ̀kùn kan bẹ lára àlìjánà orúkọ rẹ̀ ń jẹ́ ar ibẹ̀ làwọn ẹni tó ṣe as ni wọ́n gbà wàlìjánà ẹlòmíì ò gbàbẹ̀ wàlìjánà lẹ́yìn tiwọn a sì ti rí nínú àwọn hadith bánabi sallallahu alayhi wa sallam fi kọ́ wa bí lẹ́yìn ìgbà tá a bá ṣe àlùwàlá tá tá a bá sọ pé ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu tá a bá sọ eléyìí lásán anabi sallallahu alayhi wa sọ pé wọn ó ilẹ̀kùn àlìjáná méje ìjọ fẹ́ni tó bá sọ bẹ́ẹ̀ yadkhulu tẹ wá rí yìí wọn lòun darajat darajat ọga sókè ní pípọ̀ dẹ̀ra ni alìjánná ga sókè ní pípọ̀ dẹ̀ra ni yẹn ni pé bọ́ bá ṣe wà lókè sí bẹ́ẹ̀ ni dẹ̀ra tiẹ̀ pọ̀ sí bọ́ bá wá wà sí ni dẹ̀ra tiẹ̀ kéré sẹ́ni tó wà ti ṣe rí ni béèyàn bá ṣe wà ń bẹ́ẹ̀ nìyá rẹ̀ burú ó túmọ̀ sí pé ọmọ aná tóun wà nísàlẹ̀sàlẹ̀ lọ́hùn òun ni ó burú jù níyà ọmọ aná tóun wà lókè òníyà tí ó ṣe pẹrẹ gẹ́gẹ́ bọ́lá ṣe sọ nípa àwọn mùnáfìkì tọ́yẹ pé ìjẹ́ mùnáfìkì ìgbàgbọ́ wọn ọlọ́ni innal munafiqina fi o nínú ìsàlẹ̀sàlẹ̀ ọgbọ́n náà làwọn amúnáfíkì ọmọ abẹ ọlọ́run dákun ṣàánú wa o àtòkè àtìsàlẹ̀ náà májà á mọ̀ kàn bẹ́ẹ̀ ọmọ àlùjànnà ni kò ṣe wa. wáyé o àwọn àlọ́ sórí orígun kẹfà nínú àwọn orígun ìgbàgbọ́ òdodo tẹ́ ẹ̀ bá gbàgbé a sọ pé ìgbàgbọ́ òdodo orígun rẹ̀ mẹ́fà ni ká gbọ́ Ọlọ́run bá gbọ́ ká gba àwọn màláíkà rẹ̀ gbọ́ ká gba àwọn àránṣẹ́ rẹ̀ gbọ́ ká gba àwọn tírà rẹ̀ gbọ́ ká sì ní ìgbàgbọ́ sí ọjọ́ kan ká wá ní ìgbàgbọ́ sí kádàrà rere àti aburú rẹ̀ èyí tá a sọ tán nìsín òun náà lọ̀rọ̀ nípa ìgbéǹde alqiyama àtàwọn nǹkan tí ó àtàbálà kan nínú àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ nínú ẹ̀ a máa dẹnu lé ntọ́jẹmọ́ orígun kẹfà tó ní í ṣe pẹ̀lú kádàrà nínú ìdánilẹ́kọ̀ọ́ àti ń bọ̀. alhamdulilayi rabbil alamin adúpẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba tí yóò ṣe ìbánisọ̀rọ̀ náà nírọ̀rùn fún àwọn olùmọ̀ wa lónìí a rí i pé ọ̀rọ̀ lọ́lọ́kan ọ̀jọ̀kan láti ń gbọ́ gẹ́gẹ́ bá a ṣe ń tẹnu mọ́ kájẹni tí ó gbìyànjú kájẹni tí yóò mú lóun bíbẹ̀ kámọ̀jẹni tí ó fi ráàrí bí ti wulẹ̀ ọmọ kámọ̀jẹni tí ó jẹ́ pé inú rọ̀mọ́dọ́n nìkan láwọn àjẹni tí ṣe dáadáa tó bá dẹ́yìn rọ̀mọ́dọ́n kò sí dáadáa ṣíṣe mọ́ ká má jẹ́ ẹni tí ó bẹ́nu àwọn èèyàn yìí a sì rí pé mẹ́nubà fún wa nípa àwọn tó jẹ́ pé tó wọ́n bá muhammed sallallahu alayhi wa sallam ìyá anabi wa muhammed tí wọ́n bá wọlé ọlá wọlé ọlá ní ọ̀la àlìkíyàmà a rí pé kìí ṣeré gẹ́gẹ́ bí àwọn àfáà ṣe máa sọ fún wa nígbà kan a rí pé nígbà wọn bá sọ̀rọ̀ ń pa àlìjẹ́nà wọ́n wà tú sí kẹ̀kẹ́ orin wọn ní wọlé ọlá wọlé ọlá gbogbo alábàá muhammed wọlé ọlá a rí pé kò ṣeré kì í ṣe eré ara gbogbo ẹni wá fẹ́ bá Muhammad sallallahu alayhi wa sallam wọlé ọlá wọlé ọlá àfi kó múra ṣiṣẹ́ àṣàṣìlà àṣàwọ̀ kan lọ àwọn àfa wa nù àwọn olùmọ̀ wa lẹ̀ yìí tí wọ́n máa ń sọ wípé tó ọmọ àdìjọ́ náà wà láì iṣẹ́ ní òsè ọmọ náà sì ní iṣẹ́ lónà òsè kì í ṣeré tí ó délé àgbọ̀dọ̀ jẹ́ni tí ó múra ìwọ àlọ́mọ èèyàn fẹ́ fọwọ́ ara rẹ̀ ṣẹ̀ṣà nílé ayé ń bí kó tó di pé yóò kú òlókè pẹ̀ á rí i pé fúnra wa lọ́yẹ kí a fọwọ́ a ṣe máa ń sọ fúnra ká gbìyànjú ká kọ àwọn nǹkan yìí sílẹ̀ kó lè jẹ́ nǹkan tí ó ṣe wá láǹfààní ká ń bà ṣe mọ́ dára wa láàmú lẹ́yìn Ramadan àyè tí àwọn ìdánilẹ́kọ̀ọ́ ti máa ń wáyé tí àwọn olùmọ̀ tí wọ́n máa ń ṣe lẹ́yìn Ramadan tí ó jẹ́ gbogbo ojoojúmọ́ alákọ̀ọ́kọ́ nu rẹ̀ ní ọjọ́ yomul had ọjọ́ ìyún ọjọ́ Sunday ní máa ń wáyé ní ẹ̀sánú ajé ní Central Mosque tó wà ní ẹ̀sánú ajé area ní ọ̀dọ̀ àwọn olùmọ̀ wa níbẹ̀ yẹn tafsir ni wọ́n máa ń ṣe ń bẹ̀yẹn la sọ pé tafsir ti wa kò dúró nu ramadan nìkan níṣì tó máa ń tẹ̀síwájú lẹ́yìn ramadan ó máa ń wáyé láàrin magribi sí àsìkò salatul aisha inshallah ó máa ń wáyé kó tó di pé ramadan dé yóò tó máa tẹ̀síwájú lẹ́yìn ramadan inshaAllah. ẹlẹ́ẹ̀kejì òun náà ni yom lithnain ìyẹn ọjọ́ tá a mọ̀ sí ọjọ́ monday ó máa ń wáyé ní olúkókò central mosque eléyìí tí ó jẹ́ ti ẹ̀ka alimadina bákan náà ní ìsàlẹ̀ general òun náà máa ń wáyé láàrin mọ́gíríbì sí sọ̀látọ́lá àìṣá tíra tí wọ́n tí wọ́n tìrìtì fún wa mẹ́yẹn òun náà ń tíra bùlùgùn mọ́rán kájẹ́ ni tí yóò gbìyànjú. ok ọjọ́ alárùbá òun náà ni ó máa ń wáyé ní ọjà àgbó central mosque eléyìí mọ́sálásí ìlú ńlá eléyìí tó wà ní ọjà àgbó láàrin mọ́gíríbì sí ìṣá iná lòun náà máa ń wáyé yọ̀ọ́ mọ̀lẹ́kọ̀mẹ́sì èyí ọjọ́ àlàmísì olùkókò ní ẹ̀ka tàlùmẹ́dúnà tó wà ń bẹ̀ tá a mẹ́nubà níjọ monday yẹn náà ibẹ̀ náà ló ti máa wáyé ní yẹ́wùn ẹ̀kọ́ mísè yẹn ní ọjọ́ àlàmísì láàrin mọ́gíríbì ṣíṣàì náà nílé yẹn náà máa wáyé tẹ́lá tí wọ́n tírìtì fún wa níbẹ̀ yẹn òun náà ní zadul mahad kájọ ẹni tí yóò gbìyànjú ìjọ ẹlẹ́ẹ̀karùn-ún àbíjọ ẹlẹ́ẹ̀kẹfà òun náà ní yẹ́wùn lè central mosque ní ẹ̀ka wa tó wà ń bẹ̀ náà láàrin mọ́gíríbì ṣíṣàì ẹlẹ́ẹ̀keje òun náà ni mọ́sálásí ọjà wàsó ní eh, mọ́sálásí ọjà wàsó tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní ọ̀dọ̀ àwọn ọmọ ìyá wa tí wọ́n jẹ́ haúsá ní máa ń wáyé láàrin mọ́gìrìbì ṣíṣáì èdè haúsá ni wọ́n mọ́ sọ níbi eléyìí gbogbo ẹni tó bá láǹfààní láti gbọ́ èdè haúsá kan gbìyànjú kan pàdé àwọn olùmọ̀ wa ń bẹ̀ káwọn olè rí àǹfààní ọ̀rọ̀ náà ibà ni a dúró sí lónìí kọlọba àlekẹlá kí ọsọwájú ọ̀la lọ kọlọ́njẹ́ àrí àwọn olùmọ̀ wa ní kárí wọn pẹ́ látàrí dáadáa kọlọ́njẹ́ kí àwa náà tó lẹ́yìn wọn pẹ́ ní àtàrí dáadáa kò ní jù báyìí lọ fún títò ní ẹjẹ́ á gbìyànjú ká pàdé àwọn olùmọ̀ wa ní dédé àsìkò yìí fún títọ̀ lákọ́lọ́ bá sí rọrùn fún wa wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.